ربكم الذي خلقكم من نفس واحده wasuka ima na fahimna يا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب إبراهيل وميكائيل وإسرافيل فأسر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء وإياه إلى صراط مستقيم آمين آمين السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أبلغ بابا لا نجلو ọba tí ó fẹ́ wa kù látìgbà tí oṣù alápọ̀nlé yẹn ti bẹ̀rẹ̀ ọdẹ ńlọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọfẹ́ dásí méjì lẹ́yìn èyí tí ní màá ṣe wa ọdá wa lójú pé lẹ́nu bójú máa tò ní ti máyì ọdá wa lójú pé àwọn kan ti ń kọjá lọ sí àlùkìyàmà bákan náà bójú máa tò ní ti máì a rí àwọn tẹ́ ń jáde pòkìkò ní Islam bójú máa tò ní ti máì a rí àwọn tó jẹ́ sí pé lánàá olóríire ni wọ́n ṣùgbọ́n lónìí wọ́n ti di àdúgbò ẹ̀fọ́ láwọn ọba tí ọkà wa kún ìkan nínú àwọn tá a mẹ́ńtàn nìyí àwọn abẹ̀lẹ́ wọn ọba inú orí tá a wà náà ọlọ́mọdé wájà dìkú mbẹ́. àti rí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún báyìí ìyókù náà ọlọ́run kó sínú ọ̀run fún wa. ọ̀rọ̀ ọlọ́run tá à ń gbọ́ ọlọ́run kó gbọ́ tiwa náà. iṣẹ́ ọlọ́run tá à ń ṣe ọlọ́run kó ṣe tiwa náà. ìjókòó tá a jókòó ti ṣe ọlọ́run ọba ọlọ́run kó fáwa náà lórí tí ò ní fi wá káfí kúrò láyé. olùbọ́ mi arákùnrin aláwẹ̀ gbogbo ẹni tí ń gbá àwẹ̀ lólùbẹ̀rù ọlọ́run lásìkò tí ń gba àwẹ̀ lọ́wọ́ lọ́lọ́run ọba fi parí ẹ̀ pé làálàkún bí ẹ̀ bá ti ọlọ́run gbogbo ẹ̀yin olùbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin aláwẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti paradà o ní jẹ́ èèyàn kan yáyá ẹ ti mú díẹ̀ nínú ìròyìn àwọn màláíkà dára à ń pè wá síbi àyà àbí èyí tí a tún pè ní Hujurat àbí Hujurat tí a wà nínú ẹ̀ èyí tí a ti fi bá ọ̀rọ̀ náà débi àyà ẹlẹ́kẹfà tí àyà ẹlẹ́kẹfà yá wá ń fà ò jẹ́ àtètè rọ́nà lọ́ńdẹ̀ fìrìrì bá ti lọ lọ́dọ̀ àwọn àyà tó wà wájú kí lọ́dẹ̀ fà á torí wípé àwọn kìí sọ̀rọ̀ ẹ̀sìn nìkan ní treat báyà bá ń sọ̀rọ̀ ẹ̀sìn nìkan èèyàn lè lọ́ńdẹ̀ kọ́mọ́pọ̀ ẹ̀ pọ̀ jù torí wípé àwọn èèyàn ò ti gbọ́ yìí dáadáa ṣùgbọ́n bá ń sá wọ́n rò pé ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni ìgbẹ́ ń bẹ́ tọ́lọ̀ bá wọn rí báwọn a nílò kí a fà ńlẹ̀ díẹ̀ tòráyà kẹfà náà ni a wà ó ń fà wá mọ́lẹ̀ ní ọ̀jẹ̀ káàtì kó ń bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run á ládé lónìí bí nílá ìdáálá ọlọ́run kọjá aládé náà dé o. olùwàlùsọ̀nù sọ́lá tó lè rà lẹ́yìn bàtà sọ pé àwọn olùmílà. أعوذ بالله من الشيطان الرجيم يا pé àwa ní tí ó yẹ tí ti níbi tí ara yìí ń pè wá pé ká dúró sí ẹ máa suspect ẹ pé rẹ tó wọ́n wá. bákan náà ní ara yìí ń pè wáyé pé àwa mọ́mì ní bá a ti ń gòkè àgbà nínú ẹ̀sìn afẹ́kẹ́ gòkè àgbà nínú ayé náà. ó ti ní al-mu'minu al-qawi khayrun wa ahabbu ila Allah min al-mu'min wọ́n náà kí ọ̀tá nǹkan dín sí kí ló dé tó tó amúra lọ́jọ́ ti gbé ọ̀tá fẹ̀ pé iná sáà sáyé iná sáà wà láyé bí aláìsí ah! múmi ní ọ̀gbọ́dọ̀ máa yọ́nu sísàlẹ̀ òkè ni múmi ní gbọ́dọ̀ máa lé o ìmọ̀ má fi òkè ayé má fi kó bá àlìjẹ́nà. المؤمن القوي وفي كل خير مؤمن تو strong yìí sẹgbẹ́ mọ́mìnì jẹ́ jẹ́gẹ́jẹ́gẹ́ tí ò jẹ́ ọ náà mọ́mìnì ní sọ́kà kò lè kò lè kò lè kankan ẹ ń bá lè pitú nu mọ́mìnì kì í sẹ́gbẹ́ mọ́mìnì tí ò lè pitú. yálà ń pitú mà ni o ń pitú owó ni o ń pitú agbára ni o gbogbo ẹ̀rọ ti lọ́wọ́ àyìn ìdọ́rọ̀ ń bá lé wọn lè máa ọ̀nà rẹ̀ rìn tí ò sì ní kó bá kìyàmà wọ́n ní kí mọ́mìnì ó ti gíní kó rìn ní yálà o níbi ìmọ̀ ni o kò tó níbi owó ni o bisimilá. níbi ọlá ni o lábàtà níbi agbára ni o bá àlàyé wọn náà máa sáré tọ̀ nǹkan lẹ́yìn kálíbà wà nítorí pé gbogbo ń tọ́ ọba yóò nínú agbára náà ta ló ní padà tí islam ló ní àdìgbèsè islam islam ni bẹ́ẹ̀ bá kìí kìí kìí kìí lọ ní ìsìn ẹ̀fẹ̀ ẹ̀dákan yẹn ńláńlá náà àwọn èèyàn ńláńlá nàìjíríà tó jẹ́ yorùbá tó ti lọ ẹ̀ gbọ́dọ̀ fọwọ́rọ̀ abíọ́lá sẹ́yìn mko abíọ́lá. bọ́lọ́ máa ń jó orí lára rẹ̀ tó ní ṣé islam ẹ̀ tí wàá yẹ jù bá kò sí tọ́ka wa màtúrúdì ní ṣe kẹ́ni ní ń jẹ́ lórí bá a ti ń rẹ́ pé àwọn sáà bá máa ròyìn àgbà nínú ààyè ibi tó ń wà yẹn ká mùsùlùmí Yorùbá tọwọ́ bẹ̀. ká mùsùlùmí Yorùbá tọwọ́ bẹ̀. àríṣekọ́lá Abdulaziz àríṣekọ́lá Àlàó hmm. tó bá jẹ́ pé kọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mi lọ́ba bọ́ sí mi wọ́n lè gbé lárugẹ ju báwa mùsùlùmí ṣe ń gbé lárugẹ lọ abdulaziz bàbá alhaji abdulaziz arítìkọ́lá àlọ́ eh, eléhùn kọjá ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mùsùlùmí ó kọjá millions of muslims níbi òṣìṣẹ́ ayé ayé ayé tá à ń sọ fún wa ni pé ibikíbi tó o bá fẹ́ tọ̀ nínú gbèsè ayé rẹ̀ mọ́tò láàbọ̀ tọ̀débi táwọn èèyàn tí ọgbó kọ wọ́n ń bẹ̀ tí wọ́n tọ̀ sí wọ́n náà fèsì ẹ̀ tó. ọlọ́run ní mú ni débẹ̀ sáàtì ẹ̀ bọ̀sọ́nà wọ́n máa sọ pé ọlọ́run yóò nǹkan kan ó jáde nílé ọ̀bọ̀ wọn náà máa rìn báwọn èèyàn rìn lọ náà kọ́ wa máa wò ẹ̀ náà bá rìn lójú ọ̀nà kan bá ń lọ gbọ́dọ̀ burúburú ká tó aláwà kú sí ojú ọ̀nà

afẹ́ sí kaka kankan kó mbẹ́ lónìí bí nìlá níbi fátàbáyànú yẹn tá a ti ń sọ̀rọ̀ lánàá a sọ fún wa pé fátàbáyànú ọ̀hún ẹ̀ńkọ́rì tí gbogbo mùsùlùmí múmi ní ayé pé ẹ máa ṣe rìsáàjì ẹ máa wájì. ẹ máa ṣe wájì jìnlẹ̀. bí táwọn kan bá ba dé májèkọ́ takú síbẹ̀ o. májèkọ́ takú síbẹ̀. yálà ìmọ̀ ṣẹ̀rí àárín o. ìmọ̀ ṣẹ̀rí àárín. ìmọ̀ ayé náà ìmọ̀ ìwé ni o. ìmọ̀ ìwé ni. ìmọ̀ ìmọ̀ nǹkan míì náà tó jẹ́ ogun tó jẹ́ ogun àhàláàdì láńsọ ogun gbogbo àwọn ọmọ yẹn agbọ́dọ̀ máa tẹ̀síwájú lọ àní àyà yẹn pátábá yà ló ń túmọ̀ sí pé májòkò tẹ̀tẹ̀rẹ̀ túmọ̀ sí ní tá a bá ti lo nǹkan báyìí bí ṣe máa rí rẹ̀ má kò ti parí báwọn ìwọ náà májòkò ti ọgbọ́n ọlọ́gbọ́n ìwọ náà dúpẹ́ fẹ́ ń dánmọ́gbọ́n wá fi tẹ̀ náà ṣe kí ni kí nǹkan lè bá máa dàgbà wọ́n fẹ́ káwa mọ́mìnì àmọ́ àgùntì lọ́nìí ọlọ́njà gòkè ó à ń fẹ́ sí wa nítorí pọ̀pọ̀lọpọ̀ lísínà wa nínú mọ́sálásí àwà láyé dáwà ọ̀dọ́ ni ọ̀pọ̀lọpọ̀ kọ́mọ́ bá ti jẹ́ sí pọ́nmọ́ òkú èmi náà ti bá débi kan báyìí bọ́ ọba tó bá débi kan gbọ́ ọba tó ń lọ náà ó tún máa mọ̀ pé ò tí ì kan ibi tó kù pọ̀ ìtàn sọ fún àníyàn wọ́n ní ààyè àyẹ̀ fún Áfíríkà máa wádìí lọ kámá bá ti dìbò kalẹ̀ níta wá dé láàrin náà wàhálà fún ìyẹn tuntun ṣeré hàn ilé nígbà tí à ń bọ̀rọ̀ lọ lánàá a sọ fún wa pé àyà yìí mẹ́ta ni bí nǹkan bá dọ̀dọ̀ wa information kan bá dọ̀dọ̀ wa ojú mẹ́ta láti wò ó nínú nínú ká má gbà nínú ká má yiri ẹ̀ wò àwọn tá a máa gba tiwọn a ti mọ̀ wọ́n àwọn tá a sì máa kọ tiwọn náà a ti mọ̀ wọ́n wọ́n láyà yìí wá ń sọ fún wa pé kì í ṣe gbogbo nǹkan tí wọ́n bá gbé wá lẹ́ẹ̀ máa gbà hmm. kì í dẹ̀ ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa kíkí ni ẹ̀ máa kọ̀ ṣùgbọ́n dúró láàrin kí láàrin ibẹ̀ èyí tí wọ́n bá gbé wá tí wọ́n bá jẹ́ sí pé kọ̀dá yín lójú ẹ mọ̀tún dá padà náà ẹ sì mọ̀ gbà náà ó ṣe é ṣe kọjá sí pé ẹgbàá padà ni ó ṣe é ṣe kọjá sí pé ẹgbàá padà ni ṣùgbọ́n sẹ́kàn wà tẹ́sí kí ni sẹ́kàn wà ti ọ̀hún oṣẹ́ náà ni wàtà bí iye tó. wọ́n lélẹ̀ náà láti máa ma moderation sharia islam òfin islam mú wá ojú ra méjì ọ̀dẹ́ tán kò sì fà tán ọwọ́ agbèta gbèdé méjì. lọ́pọ̀lọpọ̀ gbà tí nìkan bá mú nǹkan wá bá wa dá mọ̀ rí tí kì bá ti pé sẹ̀rí àsìlámù tírìtì ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ tírénì wa a máa wò pé nígbà tí mi ò mọ̀ rí sọ ọ̀rọ̀ rẹ̀ rùn ìpìlẹ̀ wa nìyẹn ẹni tó ọmọ ìṣèkọjá wọ mọ́sálásí ní pípẹ́ ẹ̀yà ara mọ́sálásí ẹ̀yà ara mọ́sálásí ẹ̀yìn tẹ́ ń gbọ́ lọ́wọ́ kí ló mú wá yẹn information ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá mọ̀ tẹ́lẹ̀ ìpìlẹ̀ ni pé ẹ̀mí wọ́ lọ wípé sí lè sì mọ̀ tí ń sọ báyìí bí bá ń rọ̀ wọn dáwọ́ fẹ́ kátẹ́gùn tuntun ọ̀ máa fi kí ni ó máa fẹ́ wá bíbí òsì ẹ̀jì rọ̀ débi tẹ́ mọ̀ pé a rí jẹ́ sí ẹni gẹ́gẹ́ ṣùgbọ́n sẹ̀rí àsọfún pé kì í ṣe báwọn ẹ sọ fún pé ok a máa wò náà tẹ́lẹ̀ mi ìbátan wá dé tó ní àbáwá sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ní fífi ń bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ní agbàwọlé sẹ́ni mi bá wá dé tó ní pé ah ilẹ̀ gbẹ dọ́ọ̀tì ah wọ́n fi nǹkan bómú nígbà tó padà ń gbé mi bọ̀ ní ọ̀dàwọ́ tẹ́ ẹ mọ̀ pé ìgbà náà láti dà padà wọ́n ní òfin Islam bó ti wà nù. gbogbo ẹni tí bá ń ti bá ń láyé rẹ̀ ọmọ máa gbà á lọ́pọ̀lọpọ̀ ní òkèjì ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbà à ń tẹ̀tẹ̀ gbéra bí ń fẹsẹ̀ tàbí ń tẹ̀tẹ̀ bọ ẹsẹ̀ ń bẹ̀ tá a bá gbẹ́sẹ̀ sí bẹ́ẹ̀ ká gbẹ́sẹ̀ sí ni ọ̀pọ̀lọpọ̀ bá máa ń fi déédéé ti à ń lè lọ. náà wọ́n ní àfáwà àgbà ibùdó náà fèmí ń já. ń já ń bá ti kún ìyàbá inú bàtà bàtà ìjà ń lò. ń já kún bá ti kún bí wọ́n ní ìgbà tó lọ́n sọ pé bìnàbà a máa retí lẹ́yìn ẹ̀ pé kí ni yóò sọ wọ́n ní ọlọ́run ọ̀sọ́ pé ọlọ́run ọ̀sọ́ pé fáwọn kọ̀sọ́bà sọ pé pàtàkì ọkàn sọ pé wọ́n ní ilé ìfìyà pé déédéé àárín gbùngbùn méjì ní sẹ̀rí àwọn nínú ká sọ pé má gbà àbí gbà fún wa rí báwọn ọlọ́run ọba ọ̀sọ́ báwọn ó ní fátàbà ìyanu wò. fátàbà ìyanu bẹ̀rẹ̀ gbọ́ àyìn àyìn ẹ̀dẹ̀bẹ̀ ìyanu. Hmm. Fẹ̀yà ọ̀kọ́lá kọ́rí. Tá a bá wá rẹ̀ nǹkan sọ wípé. Ìlànà láfa ìlànà ìkọ́bàbí. Ah. Ìlànà láfa ìdàtà. Mi ìkọ́bàbí. Ah. Adìrẹ́ ń jẹ́ ọ̀sán ọ̀rọ̀ àwọn oníṣòwò fẹ́kì ni ń gbé wa. Wọ́n yí sọ fúnmọ̀ ẹni ká tó máa ṣèwádìí lórí ní tó gbé wá láti pé kò sáǹfà ní ti information tó mú wá ń gbà àárín ọ̀rẹ́ pálísáfà nù philosophy nù a ọmọ mi eh, abdulsalam àbí ọmọ information wa àwa ni a ti gbọ́ sájòkó náà a fẹ́ wájú bóyá òótọ́ ni àbí kìí ṣe òótọ́ alẹ́mẹ́ntì ah, ọmọ sọ wípé kí á ní tẹ́ kílẹ̀ ní ojú kílẹ̀ àǹfààní ọ̀rọ̀ tó sọ̀jọ́ ńgbà náà nígbà tá a lò ó ká nípa lò ní ó ti wá láǹfààní àyè má lóhùn kò sí wá láǹfààní wọn ni làwùkọ́ làkọ́ ìlú màlúfà ìdá. làwùkọ́ làkọ́ ìlú fẹ̀yà kọ́ làkọ́ ìlú ilẹ̀ nàbà ilẹ̀ ìkọ́lẹ̀. díẹ̀ díẹ̀ náà ni láàbà ìdàtà kò sáǹfààní bí tó mú wa wọn ni a máa dá lóhùn ó ní òun gbé ọpọlọ wọn lọ́pọ̀lọ́ àfa àjáre nàìjíríà kátẹ́gùn ọ̀wọ́lé sáà Ìdán láfa ìdàtà mẹ́kọ̀lọ́. Tẹ́nì kan bá sọ bá ń pa pé kí nígbà táà ti gbà ń táà ti dá padà, kò sáǹfààní ibi tí tó ń wá nìyẹn. Kí aláǹfààní, kí láǹfààní tá a fẹ́ jẹ́ ń bẹ̀. Kí n fi máa bá tàbá yà ló ń gbà náà. So wọ́n á láàmà sọ fún pé. Wọ́n ní lá, wọ́n ní òye láà farabalẹ̀ láà ẹtì ọgbọ́ màá tàlàyé fún ọ ní ìsìn hàn. wọ́n ní ń tọ́ sọ àǹfààní wà ń bẹ̀ ọ̀rọ̀ òṣèlú ti pè nìyẹn. wọ́n ẹnu pọ́ mú nǹkan wá bá wa wọ́n ló tó wa láǹfààní pé ó kù sí wa síwájú ìka wá dìde nígbà ẹnìkan ní òjò ń rọ̀ ní wọ́tàwọ́pù ẹnìkan ní ọ̀pì ẹnìkan á máa retí pé afáàkíní tí wọ́n náà bọ́dá kíní kan bàbá kíní ten and uh, ten tí ọba mú information wá àní máa béèrè káàkiri pé tí nǹkan kan báyìí tí nǹkan kan báyìí ní àǹfààní tá a ń ni pé ọjẹ́ ká tí ọba mú wá àní ti nǹkan kan tí ọba lójú ọ̀rọ̀ yóò sìn kálukú jókòó yọgbẹ́ ẹnu tì náà ni ọmọ náà bọ́ọ̀lù náà ti wá lọ náà tẹ́nì kan bá sọ ìsọkúsọ nínú ẹ̀sìn ẹ má yányá àǹfààní táwọn símú tí ò sí nìkan wíwì ìwọ náà ò ní mà pé ń tọ́ dáadáa. ẹ̀ ń gbé nìkan bá ń pa àwọn àtàbí nì. Káàbẹ̀ bá ń gbóyìn, a máa gbóyìn létí náà. ẹ̀ nù, a bá sínú àwẹ̀ ni a máa kí ní sàfà yìí. Tọ́, a ti ń ọwọ́ parí àwẹ̀. tọ́ ibi tá a ti lọ náà ni pé bẹ́ẹ̀ nìkan bá ń pọ́n àwọn àṣàbí tí ń pọ́n wọn tí ń gbé wọn gẹ̀gẹ̀ ẹ lè mọ iyì wọn tó ó jọ́ tẹ bá rẹ́ nìkan tí bá ń bú wọn ó jọ́ tẹ bá rẹ́ nìkan tí bá ń bú wọn bẹ́ẹ̀ nìkan bá ń pọ́n dáadáa kan àti ń pọ́n islam tó ròyìn islam ẹ ẹ lè mọ islam tẹ́ ìfẹ́ nìkan tí ó bù bẹ́ẹ̀ náà ni ẹnìkan bá sọ pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi táà ròyìn ànábì bọ́lọ̀ ń fi sí àtún lè mọ iye ẹ̀tọ́ táà nìkan tí ó fi kí ni jọmọ jọmọ sọ ní tí ọ̀dà àti wọn wọn rí àǹfààní wà ń bẹ̀ nígbà bá wá bú wọn ní ìdúró ní bọ́lọ̀ ń bú ní kùránì ebú nǹkan búra rẹ̀ ebi sàbí náà gbogbo tó fi wá ní wọ́n fi bú wọn yẹn yóò mú òkú wa ọ̀ pé

náà bẹ́ẹ̀ ni jáfẹ́ ọmọ ọmọ ní fún ní àkóparí wípé káṣẹ òpé àyàtà ń ké láti bí ọjọ́ méjì ìta ní olówó á pè wá pé ń فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين wọ́n ní àyà yìí tó hàzì rúkọ. wọ́n láyà yìí òun wọ̀ ní wa pé ká má máa gba gbogbo nǹkan tí wọ́n bá ti gbé wa bá wa mọ́ afáàlú ti ṣàpèjúwe lánàá fẹ́ni tọ́lọ́ ń bá ní kó yìí ó yí yóò ti gbàgbọ́n yóò ti change system ayé ẹ̀ padà. ìgbé àwọn ní ká má máa gba gbogbo nǹkan tí wọ́n bá wa gbé wa bá wa. báyìí náà máa sọ pé yára gbọ́rọ̀ àbí kò mọ́ lọ́ra fèsì yára gbọ́ àbí báyìí kì àbí ẹ̀yin tẹ́ wọ́n ẹ̀ tí báyìí náà ni yàrá gbọ́rọ̀ sùnmọ́ lọ́ra fìjà ọba nu báyìí ọba ọba ntọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <laughs> bọ́ọ̀bà bá ná sọ́ńbà wọn <laughs> bá a bá gbá ọ ní etí ọ̀tún tọ́wà ń bẹ́ àlọ́ tó àyà ni a máa gba gbogbo nǹkan tí a bá ń gbé gbogbo òyìn tí wọ́n bá ń gbé gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń sọ sáyé àbẹ̀wò náà gbọ́ ni wọ́n wá gbé fún ọ ní ọgbọ́ dàrẹ́tì ní ẹ̀dàrẹ́tì ní wọ́n ní a máa máa gbà á ká máa máa gbà kó tọ́ ni ká máa fojú ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ mọ́mì ká máa fi wò pé mo fẹ́ yẹ̀wò pé ọlọ àbí kọ̀ọ̀nà wọ́n ní a máa ṣe báwọn. wọ́n nígbà wá rí báwọn nígbà náà pé tí wọ́n bá sọ fún wa pé káwọ̀ ọ̀ tí ọwọ́ yẹ kọ̀wáyẹ táwọn náà sọ́ra wa ká má jẹ́ kan nínú àwọn jẹ́ ń tẹ́kẹ́ni jẹ́ ń gbé káàkiri tí ẹ̀mọ̀ bá wọn ojú kejì ní o fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ láti kàgbé wàhíyá wàhálà ìmáàlì mọ̀kọ́bí Àdáàna kò mọ́sídàrán. Wọ́n sọ fún wa pé ká máa gba gbogbo nǹkan bá gbé wa bá wa lóòótọ́ ṣùgbọ́n àwọn náà kọ̀yẹ́ káwọn náà jẹ́ kan lẹ́yìn tí wọ́n máa yọjọ gbé gbé fìlà máa sọ gbogbo tí ọ̀sẹ̀lẹ̀ ń dúdú wọ́n tó àti ń tà kọ̀ǹfàm àti ń tà kọ̀ǹfàm ọba akínní kan ti kú àwọn èèyàn fẹ́ máa jẹ́ pé òun nọ́mbà wán èṣù máa ń lò yàn bẹ́ẹ̀ o ah, èmi ní nọ́mbà wán tí mo kọ́ fẹ́ fọ́nfọ́mísàn kan kì í fọ́nfọ́mísàn ẹ̀sìn kan díẹ̀ wọ́n á ah, kìnnìkan tẹ̀lé nìkan ẹ̀ tó ti yọ fóònù síta àwòrán ti ń yà wọn kì í ti fara rẹ̀ o. <laughs> ọbẹ̀ gbé lọ síta ní ìyọ́ kàtí máa pòtẹ̀ pé wo ó ti lè lọ́nà tírélà kan ó ti ń jóná lọ́nà kìíní báyìí ẹ máa wo ẹ sọ́ra o kíní kankan èèyàn mẹ́fà ló ti kú bóyá ìjẹ́ pé ẹ̀ka kan ò tí ì kú ẹnu pé èèyàn mẹ́fà ló ti kú tó ń sọ̀hún ìṣọ́ọ̀bà ṣe ẹ̀ gbogbo ẹni tó rán èèyàn lọ gbìkan lọ́nà abẹ yẹn yọ wà kó wọn láyà sókè ní ọlọ́mọdé kí tèèyàn náà wà ń ìpìlẹ̀ fẹ́ni tí ọ máa pọ́n gbogbo ń tá a bá gbọ́ káwa máa fa káàkiri ayé hmm? torí ẹ̀ torí di eléyìí a gbọ́dọ̀ kí ìtara láàrin yẹn ìyún kọ́ máa jẹ́ tàwa tá a jẹ́ mọ́mìnì tí wọ́n pé ká má máa gbà á ẹ wá lọ́mọ pé inú ayé àyẹ̀ náà ní sísọ fún abí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kánẹ́ tí ọ máa jẹ́ ẹni tí ń fọ́n ìròyìn kàkàkiri torí gbígbọ́n ni a máa gbà kí wọ́n ní kí á fẹ́rifáì rẹ̀ tó wáyé káwọn náà wá wà ní àwọn fásitì kí wọ́n sọ mẹ́rin òbí yà pé àwa náà gbọ́dọ̀ jẹ́ fásitì ń já àkún fásitì kún já wí yẹn ẹ̀yin náà ẹ̀ má jẹ́ kí nìyẹn o ẹ̀ má jẹ́ fásitì ìdí nìyẹn ló fi jẹ́ al Isra àyà ìtara ìtara ká má jẹ́ máa fọ́n gbogbo nǹkan tí ì oníkàmá jẹ àyà thirty six olùwà sọ pé wà láàtọ̀ àti ìgbìmọ̀ náà. ولا تقف ما ليس لك به علم نعم ولا تقف ما ليس لك به علم لا تقف مصر موت ما ما ntọ́ ọmọ má sí lọ́wọ́ àmọ́ ọba yẹn lè ṣe ahịa àyà ni ìdákejì àpèdá àkọ́kọ́ wọ́n kọ̀ fún wa apá kejì àyà ni ṣùgbọ́n kábàrù lọ wá kábàrù tí wọ́n wí ń bẹ̀ wọn kábàrù dìmánà ní ìṣe àní o ní bí ọ léèrè gbogbo nǹkan tó torí kì rẹ̀ bóòlù tó máa yàn jíjí mẹ́ta nìkan. wákàtí akọ mẹ́ta ni méjì ń bẹ farahàn ni ìkẹta aslo ni. wọ́n ní ọ̀rọ̀ pé etí rẹ̀ àti gbọ́ràn rẹ̀ rẹ̀ àti gbogbo oríkì rẹ̀ tó kù. oríkè rẹ̀ tó kù. wálìfò ààrẹ. wálìfò ààrẹ. àti gbogbo oríkè rẹ̀ tó kù. Ah, tọ́ba fẹ́ ṣe tẹ̀síìrù dé ìsàlẹ̀sàlẹ̀. máa ẹ̀kọ́ fẹ́ máa ṣe tẹ̀síìrù òkèlókè tí ń dé àwọn ní ògiri orí epo. Ah, àwọn ọ̀dọ́ wálìfò ààrẹ. àtọkàn rẹ̀ káàdà. káàdà ń lù mẹ́sùn náà wọ́n bẹ́ẹ̀ sí kó kí kọ́ sọpọ̀ dáadáa ọ̀sọ̀ pé wọ́n fò áádá. wọ́n fò áádá. àtàhà rẹ̀. wọ́n fò áádá. àtọwọ́ rẹ̀. wọ́n fò áádá. ẹsẹ̀ rẹ̀. wọ́n fò áádá. àti gbogbo oríkèé tá a máa fi ń dá a máa. Orùjọ rẹ̀ wọ́n ju كان عنه مسؤولا سواري بان سواري بان او يكن سواره كما مصدر ثم او الشائعات نعم من صحيح مسلم ابو هريره رضي الله تعالى عنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم wọ́n ní ó ti tó fọ́mọ ènìyàn ká máa pè lókù rọ̀ pé onírọ́ ni ọ́ wọ́n ní alẹ́ lébẹ̀lẹ̀ ẹ̀kọ́ onírọ́ ni tọ́bajẹ́ sí pé gbogbo nǹkan bá ti gbọ́ ní máa sọ. gbogbo nǹkan bá ti gbọ́ ní máa ẹnìkan sọ fún un pé báyìí báyìí báyìí ah bó ti gbọ́ tán báyìí wọ́n ní kíní báyìí tẹ́lẹ̀ wọ́n ní kíní báyìí tẹ́lẹ̀ wọ́n ní òpùrọ̀ ló kọ̀ ọ̀rẹ́ wọn jẹ́ wọ́n fi ń tẹ àná lẹ̀ ní o wọ́n sọ fún ayé pé kì í ti gbogbo nǹkan ọba gbọ́dọ̀ máa ń ká ọmọ kíní kọ̀ ọ́ kì í ti gbogbo nǹkan ọba gbọ́dọ̀ máa sọ o ẹ̀ẹ́ta eh, eh, ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà èyí tá a gbọ́ gan à ń sọ jùlọ sọgbọ́bà lẹ́bùn mẹ́ta lọ́mọ ádámọ̀ wà níbi àwọn gbọ́ sọ ẹlòmíì dédé ntọ́gbọ́ náà ni ọ sọ àwọn kàtìgórí a nìyẹn àwọn bí ntọ́ba gbọ́ yóò sọ jù bẹ́ẹ̀ lọ àwọn bínú ọ̀wárí sí tiẹ̀ ọ̀yàbàǹgbọ̀n gbàǹgbọ̀n sí. ntọ́ba gbọ́ ntọ́ba yẹ kọ́ sọ ń bẹ́ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ti wà. sórí àwọn tó jẹ́ sí pé gbogbo nǹkan gbọ́ ni wọ́n ń sọ ànẹ́bí ló kùrọ̀ ni wọ́n sọ́dọ̀ bá wà. kódà kò jẹ́ sí pé ọ̀ màá mà parọ́. kódà jẹ́ màá Okọ̀ rẹ̀ kí ló kọ rẹ̀? Báwo wá lẹ́nu tọ́jọ́ sí wípé ẹyọ kan ló gbọ́? Obì mẹ́ta fún. Àwọn àlìjànú tí wọ́n bá gbé ẹyọ kan. Wọ́n fi ninety nine kún. Àwọn kèbèrè wọn nìyẹn o. Wọ́n fi ninety nine kún. Àwọn babaláwo tí wọ́n bá gbé ẹyọ kan. Àwọn ìyẹ̀wọ̀n wò tí wọ́n bá gbé ẹyọ kan. Àwọn àlùfáà tó bá gbé ẹyọ kan. Àwọn àlùfáà tó bá gbé ẹyọ kan. bí ninety nine fi òkèkùn bí mo pè wà báwọn torí kì í ní bí tí mo fi sí òun tọ́ọ̀ bá ti lè jápò mbẹ́ o ti fi kọ́ mi báwọn bí ninety nine torí bí aláwọ̀ máa sọ pé àá ah, òótọ́ ni àwọn máa fi kùn ṣùgbọ́n wọn fi ninety nine ọ̀ ń gbọ́ wa nà àbúrò fi ọ̀gbọ́ wa nà ọ̀ ń gbọ́.

náà gbogbo eléyìí náà wọ́n fi ń kọ́ wa ní ìjànà náà ní pé ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwo alhassan al-basri ìmáàmù wa alhassan al-basri gbogbo wa náà mọ̀ wọn tabi'iyun jalil alimun kabir mihrir wa abidun nasak àwọn afá àwọn tabi'in tí wọ́n yanrantí pọ̀ wọ́n fẹ́ kọ̀sán wa àwọn sì dáa pọ̀ lágbègbè púpọ̀ wọ́n gúdù ń bẹ̀ ṣẹ́kálìtì yẹn níbi eré àbíta tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí gbogbo àwọn àfáà wa náà ní kálukú bíi tí tó fi ti jù lọ kí ni wọ́n sọ. المؤمن والقاسم حتى يتبين. وأنا في أنتم تفسير المؤمن والقاسم حتى يتبين. الله ولا تقف. ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه àwa ń pe gbogbo àwọn aláṣẹ wa àtàwọn tọ́lọ̀ ń fi àkóso ìjọba lé lọ́wọ́ ó sì lè má jà aláṣẹ ìjọba náà kó jẹ́ pé aláṣẹ ìjọba lábọ́dé tiẹ̀ náà à ń pè wá pé ká lo ìtumọ̀ ayà yìí dáadáa. à ń pè wá ká lo ìtumọ̀ ayà yìí dáadáa. ọ̀rọ̀ àná òun náà ká. ọ̀rọ̀ àná òun náà ká wọn àyà وتتورع عقوبة لإجرامية ذلك فانتظر إعلان ذلك ستقل الشائعات تتقل تتقل الشائعات قبلا أن تسبق العقوبة على ما وقع فيها. wọ́n ní tó bá jẹ́ sí àwa tá a jẹ́ tọ́lọ́mù sí sábẹ́ wa àbí ajálàṣẹ ni o ajẹ́jọba ni ìjọba ti alágbára ni o àbíjọba ti alákòóso ni o àbíjọba alábọ́ọ́dé ni o gbogbo ẹnìkọ̀ọ̀kan náà ní méjì ọba tí ń ṣe ṣùgbọ́n kàn ju àwọn lọ ni gbogbo ẹnikẹ́ni tí olúwa bá ti kó èèyàn mélòó kan sábẹ́ rẹ̀ ìwọ náà ti jọba àwọn náà ni. wọ́n ní tó bá jẹ́ sí pé gbogbo àwọn ìjọba òkè pàápàá jù àwọn alágbára kan tí wọ́n ti jọba ayé wọ́n ní tó bá jẹ́ sí pé pàápàá lọ nílùú táwa wà yìí tí wọ́n bá fi ìjìyà kan tí wọ́n fi kalẹ̀ fún gbogbo ẹni tó bá ń gbé information tí ò jẹ́ ní òkàtù tí wọ́n bá yẹ lè gbà mú. Gbogbo ẹni tó bá ń gbé information tí ò jẹ́ ní òkàtù tó bá gbà mú. Kí wọ́n kéde ẹ̀ kí wọ́n polówó ẹ̀ dáadáa yìí pé ìjọba ti kéde o. Ìjọba ti kéde o. Ìwà ọ̀fìnrin kankankan ẹ̀dá fi jáde pé tá a bá ti mú ọ pé báyìí báyìí báyìí báyìí báyìí ẹ̀wọ̀n oṣù méje lọ́lọ́ ó sì roko roko lóko lóko lóko lẹ́wọ̀n náà ó roko dáadáa tàbí iye owó báyìí lọ́sàn o tàbí báyìí báyìí báyìí ó lù síṣẹ́ ìjọba lánìkúsọ̀ síṣẹ́ ìjọba ni ọ́ ó lù síṣẹ́ ìjọba tó àjẹ́ sí polówó náà ni ọ́ wọ́n gba láńsẹ̀ tó fi jẹ́ lọ́wọ́ rẹ̀ bí oṣù báyìí a rò pé tí wọ́n bá kéde ńlá tán especially àwọn gbogbo àpéjì táwọn èèyàn ti ń sọ oríṣiríṣi tí ò bá ẹ̀yìn tí wọ́n máa ń àyè wò pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dùn ṣé mùsùlùmí ni mùsùlùmí lọ́pọ̀ lórí àwọn social media yẹn tí wọ́n ń lò ń lòkulò. bí o lọ gbọ́ pé àwọn ti àwọn ẹlẹ́sìn míì kódà àwọn oníyàwó àwọn ológun àwọn akẹ́ni pé ẹkún ti tán àbí ọ̀sùn àwọn ìyá ọ̀sùn ti Òṣogbo lápèjúwe ọwọ́ pè sí ìyá bàbá bàbá ẹ̀yọ̀ wọ́n máa ń ta síra wọn lórí kíní pé bàbá ẹ̀yọ̀ ọ̀yọ́ ni ọ̀yọ́ náà sọ pé ìyá ọ̀sùn ọ̀sùn kan ni ní wọn ta ìmú tí wọ́n gbọ́ rí ọ̀sán onífóònù lálọ́wọ́ àbí ìfọ́tọ̀ wù mí ntọ́ orí ń bẹ́ ẹ nídìí náà láti máa bá pé à kí ni alátàǹpàkò ẹnìkan ni alátàǹpàkò ẹnìkan ni kíní kan ẹ máa wò pé àwọn èèyàn yìí ti wá lọlẹ̀ tó báyìí ọ̀tọ̀ ní ti ìsìláàmù ní ká jẹ́ ọ̀tọ̀ ní tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí jẹ́ o àlájú àtẹ́bí ẹ̀ńtọ́ lájú ẹ̀ńtọ́ lájú nínú wa ò tó nǹkan bàbá nílò bẹ́ẹ̀ lórí Facebook báyìí jẹ́ nípa tẹ̀sẹ̀ sì já wọlé lórí fóònù olúwa rẹ̀ tí bá ń sọ̀rọ̀ báyìí gbogbo sọ́run rẹ̀ ó sì máa jáde ó ń bú yẹn náà ni ó <laughs> tọ́ bá mọ̀ pọ̀ láyà lọ bẹ́ ń tó ń bú dàrẹ́ẹ̀tì kọ́ ọkọ̀ pé wò ó wò àwọn ará China ń bẹ lọ́hùn àwọn ọ̀wọ́rì ń tiwọn àwọn Chinese àwọn òfara mọ́ gbogbo yóò bá fẹ́ràn àlẹ́ pọ̀ obìnrin àti obìnrin tí wọ́n bá ń jà ní ìsìn ládùúgbò láwọn àdúgbò àlókà yẹn tí èsì ìlú tọ̀dọ̀ wa ń bẹ alhamdulilayi kò sí ilé ládùúgbò tí wàá gbò láwọn ìgboro lọ́hùn lọ́hùn gan bá ń jà lọ. ó rí sí ìyá kan ati baba kan ati lè fura wọn fún thirty minutes. wọ́n ti mọ nàkàrà yìí kíní kan kíní kan lọ́ọ̀kan lọ́ọ̀kan ẹ súnmọ́ra yín ẹ lura yín ká wò ó. àwọn Chinese ní wọn. ẹ̀ẹ́dùnmọ̀ láìsí wọn sí nìyẹn o. mo ní ọ̀kan tá a jọ gbé yàrá gbà ní àti nù yàrá náà náà àwọn mẹ́ta alájọ ń gbé bẹ́ẹ̀ ń gbà náà àwọn àní àti first degree lọ́wọ́ ń gbà náà wọn á kọ́ máa olọ́kọ́ mi ní díẹ̀ díẹ̀ èdè chinese mọ̀ máa sọ nìkan nìkan máa àbá ọ̀rẹ́ wa ọwọ́ wà nù yàrá èmi tá yàrá mẹ́ta àwọn yàrá kọ̀ọ̀kan náà ni aṣọ láti kọ̀ọ̀tì ẹ̀ a máa gún ara wa èmi tá wà nù èmi mọ̀ wà ńlá ní èmi mọ̀ wà ńbẹ̀ ni wọn la ẹ bá wọn láti yẹn lọjẹ lọjẹ mu kan lọjà lọlànfààní jù nù yàrá wọn lórí ni wọn máa lo báńkì wọn ni wọn máa ta ac wọn ni wọn máa pa <laughs> ẹ náà ni wọn ní ń kọ̀ǹtù ac méjèèjì ni wọn máa tàn ni wọn máa pa tòtọ́wọ́ wà nínú ilé tó bá fẹ́ tàn yọ tàn tí ọba sínú ilé tó bá lè pa lẹ́yìn tó bá dé bá dé nù ó náà lè wọ ọbẹ̀ kọ́ kọ́ pa ò kò sí awo kankan nínú yàrá nínú ọ̀fẹ́ fọ́pamọ́ bẹ́ẹ̀ mo bá jókòó lórí mo fẹ́ mo fẹ́ rẹ́sì ni mo ń fi mọ̀rọ̀ jẹ́ àtìrà mo fẹ́ sùn mo fẹ́ kàtìrà sùn àkàsùn ni ẹ̀ mo forí ti kúlò báyìí mo wá ń sáwọn òkúta tó máa wo èyí bí ìbọn yàtọ̀ láǹfààní kan bẹ́ẹ̀ mo bí ajá ń kà báyìí mo kàn sáà ń gbọ́ gò gò pa pa pa àwọn mo gbọ́ mo ti gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí òsì ti já ń àfi pa wọ́n ń ja kọ̀ǹpútà máa jà ẹ̀. Ah, mo sáwọ̀ pé kí ni ọ̀n tẹ̀lẹ̀ mo kọ́ òfin bóyá àbí ta ni àbí ah, mo ní ah, ẹjẹ́ ọjà kọ́ máa jẹ́ pé ó gbá rẹ̀ ni wọ́n á lù padà mo bá mo bá ara rìn yàrá fọ́ọ̀tù mọ̀dẹ́ni tiẹ̀ òun ló súnmọ́ ilẹ̀kùn àtijáde síta mo bá rí pé wọ́n fà ní ah, eléyìí náà gbà wọ́n náà gbà tiẹ̀ ah, wọ́n bá ra bọ́ọ̀tà mẹ́sìn tí mo bọ́ọ̀tà báyìí wọ́n kàn parí ìjà wọn. tòǹgbà tí mi náà àgbọ̀rùn máa wọlé padà mo ní kí ló dé من والله هذا المهم خلاص انتهينا àwọn òní gbogbo wàhálà lẹ́yìn ọ̀bùra yìí búra yìí búra yìí yóò bó ti búra wọn láàrin bí ọdún kan wọn ò ní tí ìlúra wọn àwọn gbà pé gbogbo ń tẹ̀sí ohun tẹ́ bá ti lè fúnra yín ní kinní kọ̀ọ̀kan láì lórí kẹrin kẹrin gbogbo kinní wọn ti parí náà nù òótọ́ dẹ̀ ni bí wọ́n ti lura wọn dáhùn wọn ti jọ wọn ti jọ sọ̀rọ̀ báyìí wọ́n ti parí ẹ̀ nù tó nature ọ̀tún wọn nù tó kúkú la ti lọ́mọ. فنرى الميلاد ذلك تقل الشارعات قبل ان تسبيق الحكومه للحياه ووقع فيها. ẹ tí wọn bá mú àwọn tí wọn bá ń gbé information káàkiri tíjọba bá mú tàbí àti ẹgbẹjọ ìjìyà kalẹ̀ fún tí bá ń ṣe é ẹ pé kálukọ pẹnu mọ́ àwọn oní Facebook tí wọn máa bu àwọn èèyàn ẹlẹmẹkùn dákọ nísìnyí ẹni tẹ rí bíi wọn ò èèyàn mọ́ nígbà kan wọn ò dákọ lè gbé nísìnyí wọn dákọ náà ṣùgbọ́n wọn ò fẹ́ jẹ̀bi àwọn náà mọ̀ pé àwọn ò tọrọ náà sọ ní a máa rí pé ọba eh, fẹ́ bú ẹnìkan eh, pòfẹ́sọ̀ kìíní kan ní Dubai yọ́sà bá gbé Dubai pẹ̀lú àgbẹ̀ náà ní báwí ọbẹ̀ bú ni àdúgbẹ́ fọlọ́run eh, ọlọ́mọ́ta wa bẹ́ẹ̀ ti wà ó ẹ̀já gbìyànjú ká má jẹ́ kan nínú àwọn yẹn náà wọ́n ní tí ọba bá gbé ti àbá nǹkan rẹ̀ kìíní yẹn ó lè gbé ẹ lọ́ mọ̀ pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala alam ta'lam anna lama. لما حكم فيما يشبه ذلك من الأعراض لا تكاد تجد أحدا يقحم نفسه فيه. ǹjẹ́ láwọn ọmọ fún ìgbà tọ́lọ́wọ́ ọba gé tó dé lóńdè irú nǹkan báwọn ìgbé ẹsẹ̀ ní fún un tọ́ ọba yìí lè sọ̀rọ̀ tọ́ ọba gbà á ọjẹ́ ṣégeyà ẹ rí i pé kínní yẹn ọ̀pọ̀ mọ́ níbo lọ́wọ́ àtúntò tó náà ráyà kẹrin fún ọlọ́run sọ̀rọ̀ àwọn ń obìnrin tó bá ṣe tìnà tí kì àwọn èèyàn fẹ́ràn wọn máa sọ nítorí wọn ò pọ̀ pàápàá jùlọ fún pé mo tọ́lẹ́ nù sí àwọ rẹ̀ o káyọ̀ mo di tọ́lẹ́ nù sí ọ̀pá rí ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ tó yọ pé ọ̀làbẹ̀ni pé ọ̀làbẹ̀ni pé ọ̀tajà fún ọlọ́run bá sọ pé wọ́n lẹ́bí iná yọ ọlọ́run òun náà lọ́wọ́ pọ̀ náà. Thank you. wọ́n á máa fi parí ìtumọ̀ tó máa fi parí àyà yẹn túmọ̀ àyà táǹkì látàná lọ́sọ̀ yìí pé. ìjà òǹkà ti kún ìjàmbá nínú bàtà bàyíyanu bàtà bàyíyanu àrùn tó fi mú ọgbà ìjà àyà bàtò sí òun àyà máa. ọwọ́ àwọn abẹ́kí sọ́ọ̀tù lórí náà túmọ̀ rẹ̀ pé nígbà tí olúwa bá wọn yẹn wí tó kùnà lórúkọ tí wọ́n jẹ́ pé pásítọ̀ ni wọ́n àwọn tí wọ́n bá ń sọ̀spẹ̀t tí ń dábàá tí ń sọ̀sọ̀kùsọ nípa obìnrin olóbìnrin kó ṣe sìnà àbọ̀kùnrin ọlọ́kùnrin kó ti yàrá wọ́n lè sọ fún àfihàn wàlá taqbalu lahum. wàlá taqbalu lahum shahadatan abada. ó kọ̀ wú lọ́wọ́ pé wọ́n. ọ̀hún yàrá ìdáhùn ìlànà àdínkù. Bí kì bá ti kú ló wá ní ẹ máa nà wọ́n ní lálà. Ọgọ́rin pàtán. Tọ́ba séèsì sọ. Pé mo rí tàjíà. Pé Bélò. Má bínú Bélò. Ọmọ bá ṣe sì náà. Kó yí báwọn ẹnu pọ́wí lásán ẹ wá sọ fún pé orí sórí bàbá nínú mo yí sí bélò ń di tó ó ń di okun ṣòkòtò ẹ lọ́wọ́ ni. Ah, ah. sórí tàdíà náà ah, òun rí tàdíà pé òun rí pé ó mú pàǹtí rẹ̀ lọ́wọ́ báyìí. ó ti dáhàn ẹnu pé ọ bá nǹkan tó yẹ kọ́ bá láàyè rẹ̀ ń ọjẹ́ yìí ti bìlà. Tọ́ máa tún bọ́ o. Àwọn mẹ́ta. Musa. Bello. Sàfú. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá Bello lórí Sàdíà. Wọ́n wọ́n sì bá wọ́n bá gan wọ́n bá wọ́n sì rí pé wọ́n sì rí wọ́n dáhùn lójú pé kì í ṣe fọ́tò à ń bẹ́ wọ́n wá lọ rìpọ́ọ̀tù pé a ah, bílọ̀ àtàdé à wọ́n ń ṣèṣì náà à ah, ó kẹ́ ẹnìkan ẹnìkẹrin dà ah, wọ́n làwọn ọ̀rẹ́ ẹnìkẹrin àwọn mẹ́ta péré náà làwọn rí. àwọn náà ti dáràn eighty eighty náà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀jẹ̀.

Kẹ́rà náà ń tẹ káàkiri ayé pé ìyá ti dé Ah, Nílọ ìkánná àwọn ọ̀rẹ́ mi, Pọ́fẹ́sọ̀ Abdulkareem Ruhaili, tí wọ́n wá sí bíbá yìí, ẹ̀yìn náà tọ́wọ́ sí bíbá ọ̀pọ̀. A ń sọ fún mi wípé iná tó kọ́ ń bá àwọn ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni, pọ́tàbá yà ní òní ẹ̀. Wọ́n ní nígbà kan kálukú máa pe ẹni tó lágbájá mọ̀tẹ́dẹ̀ lágbájá káàfìrì lágbájá káàfìrì lágbájá kan máa bú gọ́fúnà ní ìsìn kó pé gọ́fúnà Adélékè ẹ̀sìn kìíní kan kan kan kó sì wàá máa wí kó sì máa sọ́n tójú rẹ̀ tó ẹgbẹ́ tẹ́ ẹ bá gbé léwu ní ìsìn ẹlòmí àtọ́mọ́ ó gbọ́ sọ́dọ̀ olórí oko lókè lọ́nlọ́hùn-ún ó ní ààfin ah, ni wọ́n ti tà wá tán ẹ̀mbò ní ẹ̀sìn ń tà ní ọjà bó ní. Tí wọ́n bá gbé kára àti gbòrò yìí mọ́, wọ́n lọ fún bí ọdún mẹ́ta. Lẹ́yìn ọdún kẹta tó bá dé, tí wọ́n lókun ṣe bẹ́ẹ̀, mo rò fún nǹkan àṣọ mọ́. Gbogbo àwọn nǹkan ìyá nílò ẹ o. Tá fẹ́ kí ẹ̀sìn wọn tó táàkì fẹ́ kí ayé wa náà sunwọ̀n ètò ayé wa ó sunwọ̀n a nílò ẹ̀ láì sí nǹkan yìí irọ́ là ń pa àwọn èèyàn máa ti àwọn èèyàn yá yakuyaku ọ̀wọ́ kan máa fún ìjọba ti dìgbà máa ti tó wọ̀n tòtòrí ìdílé àyà kọ̀ ẹ̀rìn ọkọ̀ sọ̀rọ̀ ìmáàmù wa tàbí àgbà Abdullahi bin Abbas wọ́n lọ́ máa kíw kan tó jẹ́ sí pé àbí ẹrú wọn ni ṣùgbọ́n ẹrú tó ti dọmọlúwàbí látara àmọ́ yẹn Ikrima mọ́wúlá Ibn Abbas Ikrima bí wọ́n ṣe máa tafsiru tó kí wọ́n sì súnmọ́ Abdullahi ibn Abbas tó àwọn náà sì mọ ogun tí Abdullahi ibn Abbas bá àwọn àwárí jíjà Abdullahi ibn Abbas min aqwa min afsahi sahaba radiyallahu ta'ala anhu nínú àwọn tàbí tẹnu wọn mú sódodo nínú wọn ni Abdullahi ibn Abbas wà ànábìíràn àbí abẹ́rẹ́ Eh, ali rọ́bì aláwọ̀tàrà hàn wọ́n á pé kọ́ lọ kọ́ lọ kojú àwọn àwáríjú pẹ̀lú mà ó sì kojú wọn ó sì dá nǹkan bí one hundred and twenty thousand ní àwọn àwárí tí àwọn alákatakítí ìsẹ̀ èyí jẹ́ ń sọ pé bandits kankan àwọn boko haram kankan yẹn kì í ṣe ẹ̀rín lásán làbí máa ń mú ọpọlọ wọn wálẹ̀ ìmọ̀ ni o torí pé nǹkan kan ti wà nú ọpọlọ rẹ̀ kí wọ́n ti hun síbẹ̀ ẹni tí ó tù kókó rẹ̀ yóò ní abẹ́rẹ́ tó máa fi tọ́mọ bí ó ṣe tukú ọbọ̀lọ̀ ní lọ́wọ́ àbẹ́rẹ́ fún àbáyàtì wa lábẹ́rẹ́ lọ́wọ́ wa lọ tú wọn kalẹ̀ ó ń lọ dá nǹkan bí one hundred and twenty thousand padà náà wọn kàwá rí ọmọ kéwu rẹ̀ kí wọ́n ń pè ní kírímà yìí jẹ́nẹ̀ máa bó ṣe máa tẹ̀síwò tó wọ́n náà máa gbọ́ tọ́ bá ń ka lọ tọ́ gbọ́ gbọ́ ni mọ́ gbà. àwọn èèyàn máa sọ fún ẹ̀jẹ̀ pé ó ní fíkìrà àdìjíyà lára. àwọn èèyàn ah, dára díẹ̀ díẹ̀. wọ́n ní onye ìròrí àwọn àwárí àṣà ò àgbà nínú àwọn tó ògbóǹtarìgì onímọ̀ àwọn sàbí tó dá àwọn àwárí jù mọ́lẹ̀ lọ́mọ kí wọ̀ wà ní àwárí. so wọ́n wọ́n suspect ẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbá o bí wọ́n ṣe máa máa wọn àfa káàkiri ẹ̀. ìmáàmù Bukhari bí wọ́n ṣe ní màtó yìí tí wọ́n tún kọ tíra dání kálukú àfààní lè àfa wa kọ àbí ẹ tíra tí wọ́n kọ yìí tó ń ti bí wọ́n ṣe kọ yìí ah, ah. wọ́n tún sọ yìí pé àfa wa yìí wọ́n lọ sọ pé Al-Qur'an tó wá wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ àwọn ọ̀tá ni tẹ́sù lò àákàáyà tí wọ́n tún nìta ìpadà tẹ́ mọ̀mọ́ pé ẹnikẹ́ni tí bá ń gbé borun tàbí ń gbé fìlà àsìkò tí ń gbé lọ́wọ́ yẹn èsù jókòó sí. torí máàsì àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn yẹn òkè rẹ̀ tó ń tó yẹn iná kíní máa ń tàn bẹ́ẹ̀ iná eléṣù ló kọ ẹ̀. ọ̀rẹ́ ìtọ́wá ti rí rẹ́ẹ̀dì ó súnmọ́ èṣù nìyẹn àwọn ọláìláì wọn nílò wáyé gbogbo tó bá jẹ ọmọ information wọn máa mọ pé èsù jókòó tẹ́lẹ̀ ká bá ń sin kankan lórí fídíò ní ẹ bá mi ṣí ẹ rẹ̀ èsù ń bá ṣí ẹ rẹ̀ tó bá jábọ̀ ń gbà mí ọ̀pẹ́ ta lọ fẹ̀ ǹdẹ́ òní rí nọ́mbà kankan èsù ń bá ṣí ẹ rẹ̀ nìyẹn ní Imam Bukhari rahimahullah wọ́n lò náà sọ pé al-qawlu bi khalqil Qur'an àà tí ìyẹn ọba tiẹ̀ sọ lú ẹ̀ ìgbéró àfa ìwà ni kìí ṣe bẹ́ẹ̀ Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n parọ́ ọmọ parọ́ ọmọ parọ́ ọmọ débi wípé Ibn Battuta jẹ́ arántí ilé nǹkan yẹn ah, ìwọ náà rí bẹ́ẹ̀ Ibn Mu'arrikh lòun jẹ òun máa ń rọ̀hál ni ọ̀fẹ́ yẹn sílùú ayé tí ọ̀fẹ́ rẹ̀ tẹ̀ ń jẹ kò sí nǹkan kan tí ń wá lọ bẹ̀ tó pé tọ́ba débi òun ní ìsìn yọ́ máa béèrè yóò lè tó bí ọjọ́ mẹ́ka ọjọ́ kan bẹ̀ àbọ̀tẹ̀ kan yóò béèrè information bẹ̀ eya eh, yòókù tọ́ yìí bóun tiẹ̀ ti jẹ́ wò yọ gbọ́ tán rẹ̀ yọ kọ́ lẹ̀ eh, eh, òkè òrè kí n tuma rẹ̀ kọ́bọ̀ kí n tuma rẹ̀ ó du ọba o kí ló dé dábẹ́ pè lọ́mọ ọmọ odu ọba ìtàjọ́ nìyẹn bí ti wá máa rìn káàkiri nìyẹn. ibùdó bàtútọ̀ nínú àwọn kòbòrì yóò nà lọ́wà hmm, nínú àwọn tí wọ́n máa tẹ́ ti gbòlówù sáwọn àwòlẹ́yà tẹ́ máa tàṣejù hmm, tọ́ba katira rẹ̀ ọ̀rẹ́ ìlà bàtútọ̀ ó rí sọ ṣùgbọ́n mọ́ gbogbo tààrí ni máa gbé lárugẹ tó bá jẹ́ dùkàn àwẹ̀ àtàrí báyìí á ah, kí n àbá sọ̀rọ̀ àdúrà ń bẹ̀ bí máa ti kí ni kí tí wọn náà bá wá débẹ̀ tí ọba máa fòkì sí bẹ́ẹ̀ ọba ká àwọn níta rí i ṣe wà pẹ̀lú ọdún ìdí láni wọ́kì láni wọ́kì láni wọ́kì láni wọ́kì láni. àwọn náà bá kọ́ níbẹ̀ ọwọ́ àwọ̀ Damascus lọ́dún kan bóyá sí sọ náírà kìíní kan lọ́dún náà ń wọbẹ̀ ọwọ́ ju Damascus náà lè lo àbáwá ẹgbẹ́ tèmíyà. ń bọ̀ wá wọbẹ̀ ọwọ́ àkọ́ńtún inú tíra náà ni ọjọ́ àlàmísì kankan yóò sọjọ́ tó wọlé yóò sì jẹ́ wọlé àtọ́dún ọlọ́run dídà máa ó ní wàrà ayé tó wà tẹ̀mí ètò ibùdó àti ìmìyà ó ní mo gbọ́ mo sì rí tí tako tako. sallallahu alaihi wasallam la tushaddu rihal illa ila thalathat masajid hadith lahum àwọn tí wọ́n ìfẹ́ gbọ́ ah, Ibn Taymiyyah ó sì ti hadith ọwọ́ a fún wọn pé ẹ má máa tí kì bá sọ̀nà mẹ́ta nìkan. wọn náà tó ń gbọ́ mi ní ìsìn mọ́pọ̀ fẹ́ wá jà àlùbáríkà ní masáàsì Madina ní ti ìwò láǹkọ́ òkè ti Madina ti maka o <laughs> ní mo fẹ́ jà àlùbáríkà ọ̀ o lè jà àlùbáríkà ẹni mọ́t ṣùgbọ́n mọ́là ní àpọ̀ fẹ́ wá wá ọwà gbéra láti Ìbàdàn ọwà pé àlùbáríkà ń bẹ ní masáàsì o ti ń lo kovidia. oṣù sọnù lọ díẹ̀ díẹ̀ nìkan inú tèmi àjẹ́ nìkan tí máa ń ṣe gbogbo àlàyé irú tí gbogbo wa náà jogún látọ̀dọ̀ àwọn àfáàhùn tá à ń sọ yìí má tì dáadáa ẹ má ṣàṣìbí sàárè ẹ má ń sọ wa nìkan tó gbé sàárè wá wo pé tó lọ wo tèmi yàn tèmi yàn pé ó sì máa ó sì lè sọ tó ó máa gbọ́ o ó ní pàṣípàmà àti ilé yìí fi kòtùbá tì yìí ó ní mo bá lísìn tí nígbà tí ń ṣe kòtùbá àá ó ní ibi tèmi àwa gun orí mímbà rí sẹ́ẹ̀pù mẹ́ta mímbẹ́ńbẹ́ súnà tànàbì nìyẹn o sọ̀rọ̀ báwa. onye nwa ji eh, ibu tèmi àwa gorí mímbà lọ́wọ́ sọ̀rọ̀ tán ó ní inna Allaha yanzilu ila samai dunya kanuzuli hadha ó ní tèmi àwa ń sọ̀rọ̀ kalẹ̀ a fẹ́ ti mímbà rẹ̀ pé pa pa pa ó lọ́nà òun máa sọ̀rọ̀ kalẹ̀ tí sá máa ni ọkọ̀ sínú ìwé yẹn bá rìn ríṣìlá rẹ̀ gbogbo àwọn tí wọ́n yìí ti dáwà òdodo ní ẹ̀ṣẹ̀ gbànú sóòtọ́ wa lọ́sọ àbọ̀ parọ́ ọ̀parọ́ mọ́ ọ̀parọ́ mọ́ ni o. láti sọ fún aláǹdà pé kí a pín ẹ̀dá wí lánàá rìwáyà tó àkàrà ni tó wá wà tó wá ẹ̀dẹ̀dẹ̀ sẹ́yìn lọ́gbẹ̀ẹ́. èṣù lo àwọn èèyàn mọ́ra wọn. àwọn èèyàn ọba kọ sínú òwe wọn àti wọn wà sásìrì. ọlọ́run sásìrì. ibùdó abdulẹ̀ hadi kánú àwọn máa kéwu ibùdó tèmíyà tó súnmọ́ wọn dáadáa. tó súnmọ́ wọn dáadáa. rahim abdullahi ta'ala ó wá kọ ìgbésí ayé àfa kọ ayé àfa ní ọmọ kí ń kọ sínú tíra rẹ̀ sí àǹfààní àwọn ni a mọ̀ lọ sí ẹ̀wọ̀n kọ́lá ní mọ́tò ẹni tó wà lẹ́wọ̀n bóun wọ́n ti wá rí ẹ̀rí bá ti ṣe tó bá wọn ló fi jẹ́ sí pé gbogbo ń tọ́ ọba ń rí tó bá ti ta kò pìlẹ̀ ní mímọ̀ kan. gbogbo ń tọ́ ọba rí ní mímọ̀ kan. wọ́n gbà ó wọ́n gbà rárá tó fi gbà á ah, ilé ní àdá máa sọ ọlọ́run sọ̀kalẹ̀. bụ ti ń bụ báyìí àhàhà ah, ah, ah, kò ṣe sí ìmọ̀ ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ọbẹ̀ fi lé àwọn èèyàn kún bí ìmọ̀ rẹ̀ ni pé ẹ má o lọ afọ nìyẹn agba àwọn àgbà ayọ̀ká Muhammadu madu wahab rahimahullah ta'ala ụlọ ni wọn ò tiẹ̀ lẹ̀mẹ̀lẹ́ ya Muhammadu njẹ́ ah, olóògbé rẹ̀ ní. èyí máa gbéra náà bí ọlọ́run kó tó máa sọ pé wà máa nà ṣàhádà tó ànà Muhammad rasulu láìnà rasulu sàlára kí ló sọ pé. wà á là ìlà bímọ ṣé èèyàn máa sọ wí ilé ìgbésí wa gbéra náà ọlọ́run wà á là yóò padà lọ. àjíyè tó gbogbo àwọn nǹkan yìí gbogbo àwọn èèyàn yìí tí a bá gbé bẹ̀ wá fún ẹ kò gbọdọ̀ gbà wò lónìí agbọ̀nrẹ̀ náà yà yàwọn ẹ̀mọ́ mi là ayá tó nínú àwọn àyà tí ọmọ túmọ̀ àyà yìí lénìí dáàbí lọ mọ̀mí sí i ó náà ní lọ́wọ́ sọ́dọ̀ tó ọ̀yà lásìkò dáwà àsìkò kọ́ràn làwà báyìí. wọlé kọ́ràn yìí sọ́ọ̀tù nìta ibi mo ti léṣù sí nílò àwọn èèyàn tí wọ́n bá ń gbé nǹkan mísàn wá nìyẹn àyà eighty three ó ń tún máa yá ayọ̀ ọ̀làbí ní àárọ̀ ní ìjà àbọ̀. ó túmọ̀ rẹ̀ túnmọ̀ àtúrọ́tù ní sí àyà ibi tí olúwa sọ pé wá ìlà jẹ́ Thank you. ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا يقول لي وعن بين قل إذا جاء وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به أذاعوا به أذاعوا به أوانية

wọ́n wá ní gbogbo ẹni tí bá wá ń gbé information tí ò ní tàbá yíyónù tí ò ní evidence lórí tí ń gbé káàkiri ọkà wọ́n wí pé wọ́n ní yàrá kíníkà wọ́n ní bá wọ́n láwo wọ́n ní ẹlọ́mà pé wà láwo láwo sákòóso ìtọ́jú ti Ìtọ́nù fẹ́ràn kọ́ máa fọ́n kankan. Ìtọ́nù fẹ́ràn kọ́ máa fọ́n kankan. Tí ò sí ìtẹ́lẹ̀ ọba kò ti ṣẹlẹ̀ gbogbo ẹni ti wá bẹ́ẹ̀ ti sẹ́wọ̀n yọ̀ràn lọ́wọ́ ọjọ́ ká máa sọ pé kò sí bó ti fẹ́ tẹ ìgbòho fún ìdógbé lọ́wọ́ yẹn. kódà a máa ń ṣe a máa ń ṣe táwọn èèyàn fáwọn èèyàn tó bá ti mú fóònù rẹ̀ kó o tó sí i. Bàbá àrùn zò bí la. Wàláhì ìkan máa fàkà fún ọ. Ìwọ ní ìṣe òtí ní bùkátà kan, àbí? Òmìyàwó òsì tó nídìí bàbá àti ìyá rẹ̀ náà tọ́bọ́ wá sí fóònù tó wá ń wò láàrin wákàtí méjì wàlá òlá. àwọn tó ní bí ẹ ti dì nínú ilé wọn bí ẹ ń kó inú dírámà kan yọ máa bọ́ sí kí ni yọ wà wòran wòran wòran wòran wòran wòran wòran wòran ayé rẹ̀ ọ wà á Ayẹ̀lẹ́ òun a máa fi túmọ̀ ayà ẹlẹ́ẹ̀kẹfà náà Suratul Hujurat. Ẹ̀sùn náà Suratul Isra. Ayà. àbí na àǹbíyà ẹ̀kọ́kọ́ lọ àǹbíyà nà sọ́rọ́fẹ́ lọ 37 ẹ̀ pé ó ń túmọ̀ àyà náà ṣùgbọ́n nàtọ̀gbà túmọ̀ rẹ̀ yàtọ̀ ti Ayé alákọ̀ọ́kọ́ ọ̀sọ̀ fún wa pé. Wọ́n ní lájọ́ àmì máa fún mi ní àmì àwẹ̀ ọ̀gbìn aláàárọ̀ omi. Wọ́n wá ní kíni ká ṣe. Wọ̀dà wọn dùn ní àwọn fún mi wá nílà àmì àmì mi Ayé eléyìí gbàgbọ́ mí ìwà ìjẹ́ ayé àti sẹ́nu wọ́n sọ pé. Wọ́n wá ní عدل فأريكم آياتي فلا تستعجلون àṣírí wa lọ́n sọ pa náà. Kí wọ́n wá sàṣírí wa fún ààrẹ, àṣírí tí ó sì dáa. Àṣírí tí ó sì dáa ni. Kọ́ sọ fún wa pé ìwọ yìí ọmọ yìí ó. Ìwọ ọmọ yìí. Ó ti dàgbà ní ìsìn o. Ó dàgbà ó. Ó ní bọ̀ wà kékeré. Nígbà tó kẹ lọ́mọdé. Ọ̀sán àmọ́ dáa kú ni. Ìwọ máa ń dáa kú ni. Sọ̀rọ̀ pé ọgbọ̀n ń gbà náà kọ̀ máa ń tẹ̀ kò sáà máa ń dákú ní o ọlọ́run ló bá wa ṣe o bó ṣe wá wà yìí o ọ̀dọ̀wọ́ rẹ o bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ṣàtìlẹ́ ẹ̀kọ́ nù gbogbo ibi tí yìí bá ti wà bẹ́ẹ̀ kọ́ máa dún mẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba sọ pé omi tí mo fi dá yín lọ́mọ dá yín. Eh, bàbá yín àkọ́kọ́ bàbá yín àkọ́kọ́ ta kọ́kọ́ dá àtẹ̀yìn ọmọ ọmọ náà omi kánjúkánjú la fi dá yín yìí. ẹ̀hùn àyà kì í padà tẹ̀sán nílò. ìkánjú ń bẹ lára wa. àbúwàkìlì ah, àbí nínú kó gun pléènì láti bíbà yìí lọ sí Àbújá. Ipò ogun mọ́tò tó ní AC nù. Èwo lẹ́mù. Mímbọ́? Láì ti plane. Kí ló dé? Ebi inú mọ́tò ọgbàdún ọmọ wo ti ń lọ ọmọ wo ọkọjá ń tún lè ja ọkọjá ní gbogbo ọjọ́ ìrìn. Inú pléènì léèyàn bá jábọ́ ń bẹ̀ ó kú gbé di ẹ̀nu sọ̀rọ̀ mọ́tò dẹ̀ ní ẹ̀ máa láṣẹ́ tó lè kàn lẹ́sẹ̀ ó sì lè má ṣe nǹkan kan nǹkan kan lè má ṣe nínú ìwo lọ́pàá àyàn jù nínú pílẹ̀nì àti mọ́tò pílẹ̀nì o tó tó ń ti bẹ́ẹ̀ gbogbo wa tá a jókòó yìí tí a bá ní ká mú un pé nínú pílẹ̀nì nínú mọ́tò abẹ́gbẹ́ lọ́dọ̀ àbújá kí ni gbogbo wọ́n mú jẹ́ wá. ẹ lọ́ọ́ ti já wa nù bọ́lọ̀ ti dá ntí ń lé wa ń bẹ̀ náà ní ti ọ̀fà àbí gbogbo àwọn àwọn òyìnbó tí wọ́n wà láyé yẹn tí wọ́n láyé yẹn kò sí nǹkan tí wọ́n gbé wa tó bá jẹ́ pé pé ó fásitì jù kan lọ gbogbo èèyàn máa ra lọ ni bọ́ọ̀ fẹ́ ra omi tí wọ́n fi dá ọ yóò fún ìṣẹ́ yọ lọ ẹ̀ ń bá ma bísíǹnẹ̀sì ṣe bí àti ṣe bísíǹnẹ̀sì ni ẹ̀ tó bá fẹ́ máa ta nǹkan kan ní ìsìn àwọn kan ń ta ọ̀nà kan ń gbà sí ọjọ́ mẹ́ta ni wọ́n fi ṣe kó tó délẹ̀. ọjọ́ mẹ́ta ni wọ́n fi ṣe kó tó délẹ̀. ìwọ wá mọ ọ̀nà tí a máa ń gbà sí lọ́jọ́ kan. lọ́jọ́ kan. ìwọ bẹ̀rẹ̀ rẹ̀. ìwọ bẹ̀rẹ̀ rẹ̀. gbogbo kọ́sọ́mù àtọ̀dọ́rùn lọ́gbà kan jẹ kò ní ìdí ogun kankan pé ó ti àdúrà pé ọlọ́run jẹ́ rí fi hàn ó ti wà lẹ́tì ẹ̀ ó máa tọ́bọ̀ wá rí báwọn tá a bá gbọ́ nǹkan nìkan. àwọn bá gbọ́ nǹkan tó yẹ ká kọ́ sára wa. ọlọ́mọdé mo jẹ́ kó jẹ́ pé mi ní máa sọ ọ́. wọ́n láyà ń sọ fún wa pé fátàbáyà ló wà ń bẹ́ẹ̀. إن جاءكم فاتح من الروايات يا في كذا كذا بوا سورة الإسراء آية كوكا لا أنا ما في رواية دي وانا وانا وانا وانا وانا وانا وانا وانا sọ́tòlù ìtura àyà kọkànlá ọ̀nà nìyẹn tó lọ wo sọ́tòlù kìyàmà àyà 16 17 kìyàmà ó lọ gbé látò hàrùn. Ìyàwó àwọn ìpínlẹ̀ ìdíkà àdàkà ìdá àdàkà bí Amen. بأمر 58 sọ́ọ̀tù tó wà áyà nìkan yìí olùwà sọ pé. àwọn ọ̀gá kúrò yà kí àrùn. تصيبوا قولا بداية فتصبحوا على ما فعلتم نادمين وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة أتصبحوا على ما فعلتم نادمين Ìdáàgbọ́ náà ti wúlò fún aláyé, ti wúlò fún aláàrùn ìyáàmà. Ẹlú òkú ọlọ́run. Báyìí náà ni ọ̀rọ̀ ọlọ́run ti ń tẹ̀ síwájú kẹ́rẹ́kẹ́rẹ́ kẹ́rẹ́kẹ́rẹ́. Báyìí náà ọlọ́run ti ń tẹ̀ síwájú kẹ́rẹ́kẹ́rẹ́ kẹ́rẹ́kẹ́rẹ́. Ọbẹ̀ láti di ìbẹ̀rẹ̀ súrà. Ó bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ súrà. Ó sì bàjẹ́ àyà ẹlẹ́kẹfà ọba jáde ẹ̀ẹ́dẹ́gbà. Ìyókù náà tó máa tẹ̀síwájú lọ́la insha Allah. Ìyókù náà máa tẹ̀síwájú lọ́la insha Allah. Ọlọ́run kọ́ sọ àjọ ọ̀la náà lọ. Yá. Yá ayé wa ń jẹ́ kí ká lóòrò nínú ìjà àlùm bá ti kó mi. Àbáyé lọ bàtàbáyé àlọ́. Àbábáyé àlọ́ àlọ́ tó dé kó ọ̀rọ̀ máa ń بنانا فتصبروا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ إن جاءكم فتميزوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا إن جاءكم فاتكم بنبأ إن جاءكم فاتكم سبأ فتبينوا فتبينوا أن تصيبوا قولا بجهالة فتصبروا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا إن جاءكم فاسق إلى كلابا فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا إن بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم يا أيها الذين آمنوا إن جاءكم فاعلموا وتبينوا أن تصيبوا قوما وتصبحوا على ما فعلتم آثمين يا أيها الذين آمنوا إن جاءوا إذا جئت